kálukú pẹ̀lú tiẹ̀ láyé yìí o ẹnì kan ló máa mú láyé ń ẹnì kan ló máa lè sọ kádàrá ṣáà. Eh, kí ni gbogbo dáadáa yìí. not again so wọ́n ṣe pé o ṣe mistake ẹ̀ lẹ́nu o ti ń tọ̀ lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah mo dáràn eh? ah, kí ni. ṣe ṣe pé máa ń dédé tọ̀lé náà ẹ̀rọ mo ní máa bẹ̀rẹ̀ rẹ̀ ó ṣe ìṣe ni. jọjọjọjọ dákẹ́ dákẹ́ dákẹ́ níbi tó bá dé yẹn gbọ́dọ̀ rúnrún tó ń jáde lẹ́nu ẹ̀ náà ẹ́ ó ṣèṣe ni kò ń ṣe pé ó ti máa ṣe tẹ́lẹ̀ ah ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ mi ni èmi ni mò ń sùn tí àtọ̀lé ẹ̀ ṣó ti gbọ́. Màṣàgbà ah, ah. ẹ̀dá o, kádàrá ṣàgbà ẹ̀dá o, òye ayé kò sẹ́ni tó pẹ́dà ó débi tó lọ kò ní dúró, matchmaker kan ò sí o, ló ṣe pé ọlọ́run fọwọ́ sí. Ẹ̀sùn mọ́ mi ẹ̀yìn omi kẹwàá kọ́gbọ́n o. kádàrá lọ láyé yòó. ló ṣe kí ló fariwo kí ló dé tó ń rọ́ọ̀ṣì tó ń sáré bàtà ló ń lé ẹ̀ta ló ń lé inú ilé dáadé ẹ̀ ló ń bọ̀ ìwà àti talẹ̀ ń jà by the way look at you kí ló dé tó dírẹ́sì báyìí ìyàwó lé for that matter. dadi ẹ wo gbogbo ìbéèrè tẹ̀lé nìyẹn gbogbo ẹni máa dá yín lòun lẹ́wọ̀ ṣé ti gbọ́ ẹ wá ń béèrè lọ́mí pé báwo ló ṣe múra. <laughs> dadi ẹ ti rí nǹkan kan o ṣe ti gbọ́ dádì ẹ jọ kí lẹ ṣẹ̀ mí náà tó fi jẹ́ pé jọjú lẹ fẹ́ fi ṣe pàṣọ tẹ fẹ́ fi máa nà. o jọjú jọjú mo ṣe ní láti fi jọjú ṣe pàṣọ fún ẹ nítorí kíni ṣé jọjú tí mo fa ọmọ mi fún yín pé kí wọ́n fẹ́ra wọn lọ́kọ láyà kó máa gbégbé ayọ̀ ìgbé àlàáfíà pẹ̀lúra wọn ṣé torí pé mo ní kẹ́ fẹ́ra yín ìyẹn ló fi jẹ́ pàṣán fún ẹ or what. dadi ẹ má pretend fún mi rárá ṣe ti gbọ́ ẹ má pretend ẹ wo ẹ kú ìtẹ̀ pátápátá ni ṣe fẹ́ máa pàfin òyìnbó fún mi ni àbí fẹ́ máa pàjá lọ́pọ̀ fún mi dadi mi kì í ṣe ọmọ kékeré náà ṣe fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ pé jọdún tọ̀ lé ni. jọjú ń tọ̀ lé ìtọ̀ jọjú àgbàlagbà. bẹ́ẹ̀ ni dádì ó ń tọ̀ lé ó ń tọ̀ lé ẹ dẹ̀ má pretend rárá ṣe ti gbọ́ torí pé mo mọ̀ pé mọ̀. oh my god my daughter kò possible kí n mọ̀ pé jọjú ń tọ̀ lé mo ṣe láti mọ̀ pé jọjú ń tọ̀ lé kí n wá lẹ́ni tó ń tọ̀ lé ni mo fẹ́ kọ́ ọmọ mi fẹ́ nítorí kí ni and more so ó yẹ kó mọ̀ pé mi ò bá wọn gbé èmi àti ògbé dàgbà mi ò mọ kékeré ẹ̀ ìwọ̀nba pé a mọra wa ni mo ṣe ń ròyìn pé kí ọmọ mi kò fẹ́ mo ṣe ń láti rí okoloko kún kí n wá fúnra mi kí n má lọ gbé pa síbẹ̀ àkọsẹ́ni tó fẹ́ ṣòwò kó short ìyẹn ò possible yẹ kó mọ̀ pé kò possible àti pé mo ṣe ń láti ronú pé adúrú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣe ń láti máa tọ̀ sílé ohun tí ò dání àtọ̀lé ọ̀ tọ̀ sílé. sí pé ẹ̀mọ̀kùn ń tọ̀lé rárá ṣùgbọ́n mi ò mọ. Ah. ok mo ti gbọ́. nítorí ó kàn wáyé by mistake ni àbí constantly or what. I like you. Probably I'll be your height. No, no, I like it like this. Seriously. Because you're taller, you're just gonna be like, and when I want to kiss like this, it's crazy. What's that? It doesn't make any sense. We have so many people who actually are taller than your guys. So what's bad about that? Um, but I hope I never have to box you sometime. Because I know you're just gonna be me off. <laughs> Seriously. She's oh. so pretty. Thank you, dear. Let's play Okay, like I said the other time first and last time I'm gonna do this. I'm just gonna do it <laughs> anyway. okay, let's take it. I'm gonna tie your hands at the back. You're gonna run down the street. I'm gonna see what's gonna happen. Seriously, you're not gonna use your hands. Are you sure? Yeah. What kind of game is that? <laughs> it's lame. It's time from Yankee. Don't worry. Just wait. Okay. Wait now. You're, you're very impatient. Oh. Um. You're gonna run. What are you doing? You know how to run. I don't want to run that? What do you think it is? I don't know. <laughs> oh my oh god! yes? Come in, please. Hey, Wale! tí mo rí advertisement yẹn nínú pépà and èmi náà ti ṣe àwọn findings kan wọ́n á rí pé company wà reliable gbogbo kìsìrò mi ó máa dùn ohun ìgbàgbé. thank you ẹ ṣe gan And um, mo wá rò pé èní yìí mo gbọ́dọ̀ dé ibi báyìí. thank you very much for patronizing us ẹ ṣe gan-an. Um, kò sí nǹkan tẹ wá dé ibi báyìí when it comes to relationship ọlọ́run ló máa ń bá wa ṣe ṣe ti yẹ yín àìmọye àwọn èèyàn ńláńlá tàti matchmake wọn bí báyìí tó lè jẹ́ pé léèmí inú wọn máa ń dùn ṣé mo máa kádé nígbà. yes yes. àwa la matchmake àwọn àtìyàwó wọn company wọn bí báyìí. oh really. oh yes. ah hey, that means pé gbogbo òkèjọ́rọ́ mi ti tọ́ nìyẹn. <laughs> company wọn bí báyìí ni so um, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé a máa fún yín ní fọ́ọ̀mù kan sìn so fọ́ọ̀mù tá a máa fún yín yẹn ẹ máa fi ilẹ̀ ẹ eh, pàápàá jùlọ ẹ máa sọ irú the kind of man you want ṣe bọ àwọn obìnrin taste wa máa ń yàtọ̀ síra wa báyìí you might want him tall fair lóríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn so ẹ kọ gbogbo yẹn sínú form yẹn àti contact yẹn okay ẹ jẹ́ kí n ní kọ́ mú form yẹn wá. Uh, yeah hello eh, ẹ jẹ́ fún mi ní form kan ẹ bá mi mọ̀ wá okay wọn wà mo dé into minutes kí lẹ korúkọ yín lẹ́ẹ̀kan sí. ẹ̀sùn mọ́ bí ẹ̀yìn omi kẹwàá kọ́gbọ́n o kò sẹ́ni lè gbọ́dún kádàrá lọ láyé yìí básìkò ẹni ò bá wà tó lílọ bíbo ẹ̀dá já sí pàbó ni ọ̀tọ̀ làyàn mọ́ ọ̀tọ̀ ní kádàrá ọ̀ kádà wa máa ṣàgbà kó wá wá. torí matchmaker kan ò sí o láyé yóò lẹ́yìn ọlọ́run. ó máa ṣàgbà ẹ̀dá o kádà wa ṣàgbà ẹ̀dá o ó ṣàgbà ẹ̀dá o kò sẹ́ni tó yẹ bẹ́ẹ̀ dá o débi tó ń lọ kò ní dúró. ká má sọ̀rọ̀. rántí pé bàbá ṣe jẹ èso yẹyẹ sí lẹ́yìn àṣekàn wá sí. labalá ń fò lọ jẹ́jẹ́ ń jẹ́jẹ́ kò mọ̀ pa ṣòun má kọ́gìyà o. a ọ̀tọ̀ọ̀tọ̀ là wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìṣòro tá ń dojú kọ ohun tó kọ jù sẹ́nìkan ẹ̀yìn ló kọ sáwọn kan ọlọ́run lolùtọ̀nà ayé tọ́mínú òkùnkùn láyé ń gbé kádàrá ṣàgbà ẹ̀dá o. ó má ṣàgbà ẹ̀dá o kádàrá ṣàgbà ẹ̀dá o ṣàgbà òye ayé kò sẹ́ni tó yẹ bẹ́ẹ̀dá òye mi tó lọ kò ní dúró matchmaker kan ò sí ọ bí ó ṣe fẹ́ ọlọ́run fọwọ́ sí i ìgbìyànjú lẹ́ńdàgbà láyé. torílé ayé ìhàn kò jọra wọn. torínú òní dùndùndùn kó márùn ní lẹ́ẹ̀kan o. oníkálukú pẹ̀lú tiẹ̀ láyé ìhàn. ẹ rò dáadáa o kó mọ̀ bàjẹ́ náà ẹ wà fúlẹ̀ fún bíi ìṣẹ́jú mẹ́fà ẹ̀yìn ìṣẹ́jú mẹ́fà ọ̀bẹ sọ̀rọ̀. o ṣe mo dúpẹ́ gbogbo bó tẹ ṣe ṣe yìí bó tẹ ti yé mi n ò lè ṣe tí n bá fẹ́ ṣe sí gbogbo bóyá kọ́ mi bóyá ń ṣe gbogbo ẹ̀ ló ti yé mi wọ́n ọlọ́run dúró ti wà lójú òun ti o ṣègùn. fún mi sari kí ló ń ṣe kitchen pẹ̀lú apron lọ́rùn. Eh, it's not what you think actually. bàbá bá a ti ń bìnrin nù ṣàdédé mo rí kíní yìí nínú ọgbà tó ti dọ̀tí láti ah, wò pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín pé ìmọ́tótó ló lè ṣẹ́gun gbogbo àrùn ń bá fọ̀ eh, fífọ̀ tí mo fọ̀ ẹ̀sìn mọ̀ pé kò sí wáyà nù ọgbà tí ò fi gbẹ ń bá wọ sọ́run pé tàbá wọ sọ́run ọlọ́run lè ṣe gbogbo ẹ̀ àtọ́nà ó gbẹ̀bí ṣe é ṣe dé lòun ní bá rán gbọ̀n eh, ló bá gbẹ kí n sì mú wági wá fún. bọ́ ògbó kí n lọ àlọ́ rẹ̀ kó kó ní kíchìn fún mi. ó yá kí n ìyàwó tí ò mọ ilé oúnjẹ ṣe fọkọ nílé tó dẹ̀ fẹ́ kọ́kọ́ kókó ẹ̀ múra o tó dẹ̀ fẹ́ rí ìdùnnú ọkọ àfi kò ṣòwò ọkọ fẹ́ o. irú obìnrin lè tiẹ̀ ṣe ọ̀rọ̀ gẹ́gẹ́ bí kan ṣe ṣọ̀wọ́n láàrin òkúta tí ò bá ṣe pé mi ló ṣẹlẹ̀ sí ni màá jiyàn o mm-hmm. kóbìnrin ẹgbẹ́ owó ṣùṣùṣù kó sọ pé nǹkan tó ń dájẹ́ Come máa bá wọn pín jẹ ń bẹ̀. <laughs> Ah, ọjọ́ mélòó gan-an ni o fẹ́ máa lò láyé tí o fẹ́ fi wẹ̀wẹ̀ rìn àti wípé láti kékeré làwọn òbí mi ti sọ fún mi <coughs> wọ́n ní pé kò sérè nínú kéèyàn láwọn so ṣe fẹ́ kí yan máa láìgbọ́ràn Hmm? <laughs> my dear there's love in sharing Hmm? Abby, sweetheart. Oh, enjoy rẹ. I really enjoy myself. You see? mi ò tiẹ̀ mọ ibi tí màá ti bẹ̀rẹ̀ ọpẹ́ mi ni dudu fún ẹ ṣé ti owó tó fún mi kí n tó wá síbí ni àbí ti ẹ̀bùn aládìídùn tó ní kí n wá jìfà ó ṣe gan ni I really appreciate your kindness. You're welcome, darling. <laughs> Alpha, she's ready. Yeah, I am. She's on. Sweetheart. Well, anytime, so back to need just call and we'll be at your service. okay. <laughs> All right then. Mm. Take care. Mm. mm bye bye. I'll call right. you. Ẹgbọ́n níbo Kí lobìnrin fẹ́ sáyé yìí dáná o? wọ́n dáadáa? Ẹ dákun ẹ tẹjú mọ́ wọn, tẹ bá ti rìn wọn o, kẹ́ yàgò. Ah, ah, yes. Ah, yeah. ah, ah yes. Ah. ah. ń ṣẹlẹ̀? ṣẹlẹ̀ níbo? ṣé a ti ṣetán nìyẹn? tipẹ́tipẹ́ ah. <laughs> That's last year She, o mọ̀ pé in tó bá dùn kì í pẹ́ nǹkan tó bá dẹ̀ pọ̀ kò ń dùn ṣókí go lọ bẹ̀rẹ̀ òkè orí gbogbo ọmọ ẹ vibrate ó she feel ilẹ̀. ha mo Ashi àṣìṣe kan pa ló mo bá dòwò pọ̀. má sọ̀rọ̀ báyìí kí wàá ló dé báyìí. don't touch me jàre má fọwọ́ kàn mí ìwọ ọ̀lẹ burúkú yìí ah, ah. ṣó fẹ́ pa action mọ́ mi lára o kò lè jí mi sílẹ̀ báyìí. what are you doing. kí ló jọ pé mò ń ṣe. sún bèrè. hello dear What's more, sún mọ́ láṣọ mọ́ lollipop lá. èmi nìyẹn o ṣó of course mo wà ń lé ṣé kò problem. kò sí jàre miss ẹni i want you to give it to me tonight. are you sure. of course. ṣé ilé tí ṣíjú báyìí this past line. ilé tí anyway ìtòsí ilé ẹ náà mo i'll be with you in fifteen minutes. okay mama expect it. All right. Ọ̀ṣà. Wá wá wá. Gbọ́dọ̀ lọ. Kú síbi lọ. Ọwá oh, wá wá wá má ṣe báyìí. Mo bá fún ọkọ mi jàre fún mi lẹ̀. Má fi mí lẹ̀ lọ nà o. Fi Hello, good morning, ma. My name is Adeyemi from Glory Matchmaking Office ẹ jọ ṣé miss Olamide ni mo bá sọ̀rọ̀ yẹn oh good ẹ pẹ̀lẹ́ ma well oh, yes ma um, mo pè láti sọ fún yín pé any date pẹ̀lú one young man Mr. Tolagbe ní on the eighteenth of this month yes ní teas bar by seven pm Laja yes Laja <laughs> ah, yes yes ma. No problem, man. I wish you all the best. Okay, bye, man. guys or later. Oh, mm, hello, daddy. Okay. Ah, daddy. yes, sir. Ẹ ká sà. Yes, sir. Ọmọ pupa tó ń gbéyàn pupa fáńdì tó pupa ṣàlàfíà. Adúpẹ́ fún lọ́n sà. Ṣé gbogbo nǹkan lọ létòlétò? Adúpẹ́. Adúpẹ́ lọ́dọ̀ lọ. Báwa ni ẹ̀yin kọ́? Ah, àwa náà yín lọ́n lógo gbogbo bísínẹ́sì yín kọ́. ah bísínẹ́sì ń lọ dédé dídùn dídùn tí ẹ lọ sàn tí wàá ń sọ ní gbogbo ìgbà we are making progress. ah olúwa ṣeun. ọlọ́run ṣeun púpọ̀ má jẹ́ kí yá fi ọ̀rọ̀ lẹ́mọ̀rọ̀ ohun tí mo ṣe pè ẹ́ wá òjò lórí ọ̀rọ̀ tí mo ń bi ẹ́ ní gbogbo ìgbà mo fẹ́ ká forí ẹ̀ jò lọ síbì kan mo fẹ́ kó fún mi ní ánsà kan lórí ẹ̀ lẹ́nìí mi ò rò pé alọ́rọ̀ kankan tá a sọ ti tẹ́lẹ̀ o. ọlámídé alọ́rọ̀ o ọ̀rọ̀ wà tá a ti ń fà látijọ́ yìí o ọ̀rọ̀ lórí pé kò mọ́kọ wá pé mi bàbá ẹ̀ fẹ́ rí ọkọ ọmọ mi látijọ́ yìí o ò fún mi létí kankan pàtó láti gbà náà ṣé yẹ kó rí bẹ́ẹ̀ àbí oyè ń rò pé ọmọ kékeré ni o mọ̀ pé bá ṣe ń sùn tá à kájọ́ tó bá wo ọjọ́ orí ẹ nísìnyí ó ti lé lọ́gbọ̀n ọdún èmi tí mo jẹ́ bàbá ẹ mo ti ń gbẹnu lé sixty ó dẹ̀ wù mí kó jẹ́ bá ti ń bá máa ṣe birthday ọgọ́ta ọdún láyé bí n bá ṣe ń rí ẹ gẹ́gẹ́ bí ọmọ mi kí n máa rí ọmọ ọmọ mi àbó mọ̀ pé yẹn ló sunwọ̀n jù tàbá sọ pé ó máa pẹ́ tó bá jẹ́ ìlú kóyákóyá lọ́ba òkè ń lù tó bá wá rí bẹ́ẹ̀ ẹjọ́ wo ló fẹ́ kí n lọ rò fún màmá yẹn lọ́rùn kí ni mo wà láyé ṣé mi ò mójútó ẹni káwí ni àbí mo kọ́ ẹ ògbẹ̀kọ́ àbó tí ẹ gbàgbé pé ìwọ nìkan náà ló wà lọ́wọ́ èmi àtìyá ẹ̀ òní níwájú bẹ́ẹ̀ ló ní lẹ́yìn kí ni ó dé tó fẹ́ jẹ́ kí n fojú rọ́mọ ọmọ mi àbí mi ò dàgbà tó. ọ. mi dádì mi Eh kò má dùn mọ́ igún nínú tó fi pa lórí bẹ́ẹ̀ sì ni kò dùn mọ́ àkàlà ọ̀nàkú tó fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn láàrin àwọn ẹ̀yẹ ẹgbẹ́ ẹ̀ dáàdì mi kò dùn mọ́ èmi náà nú bí mo ṣe tí ì ládé orí ó ti wù mí kémi náà ti wà nílé ọkùnrin kan kí ti máa ṣe ìyàwó ẹ̀ dáàdì mi ṣùgbọ́n mo ń tíráì gbogbo bí mo ṣe lè ṣe ṣe mo ń tíráì ẹ̀ ẹ́ èyí náà kúkú mọ gbogbo àwọn ọkùnrin tí mo fẹ́ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ náà lẹ mọ̀ gbogbo ẹ̀ náà ni òṣókùnkùn sí yín ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé ọba tó ṣe fún àwọn aṣíwájú á ṣe tèmi náà fún mi. Hmm. kò burú ọ̀rọ̀ ẹ ti wá yí ni ju ti tẹ́lẹ̀ lọ èmi náà gbà wípé ànílé ọmọ títí ká tó ń lè fẹ́kùn jẹ má jẹ́ kí n tiẹ̀ gbọ̀ngbọ̀n nítorí wípé ẹ̀ǹkan nìgbéyàwó téèyàn bá ti ṣe marriage níjọ́ kan ó ti ṣe for life ni gbọ́n tó wí jẹ́ ká túnbọ̀ tẹra mádùúrà gẹ́gẹ́ bí mo ṣe sọ dídùn lọ́sàn máa sùn èyí tó máa jẹ́ tìyẹ tẹjọ máa bára yín kalẹ̀ lọ́lọ́run máa ṣe fún ẹ. tá a bá ti rábì àmọ́ gidi dandan a ó mọ̀ o ẹ wo bàbá ọmọ tí ń fẹ́ lọ síwájú ọmọ. Si tó ń bẹ́ kọ́mọ mọ́kọ̀ wálé bàbá gidi ni ọ́. ọlámídé. atọ́lágbé. ẹ wàá ṣeré ọmọ ayé. báwo ó yà bàbá atọ́lágbé bàbá ẹ̀jẹ̀ ńlá òrìṣàkúlẹ̀ bọ. èèyàn ṣá máa mi alẹ́ ní bóyè lóṣòdì lábẹ́ bíríìjì hmm. <laughs> oyà èèyàn ṣẹ́gun yakoyo <laughs> bàbá tí ó wẹ̀ tó dán afúni ló jẹ́ máa ò bẹ̀ atórí ẹni tí ó sùnwọ̀n ṣe bàbá àgbàlagbà mo rí mo dàgà rí nú o ṣé kó dúró sókè ni àbí kó wálẹ̀. kó dúró sókè kọ́wọ́ ẹ wálẹ̀ á dáa fún mò ń bọ̀ ṣe nọ́mà ṣèṣe mi má bínú ayé ń káyé ni tọ́ba ti rí ṣí àmà wọn bọ́ ẹ máa ń ṣe nìyẹn ṣé bí ṣe rí ẹyin lásán mo kó ẹ jẹ mọ́ mi pé mo kó ẹ mu inú mi á dùn gan tó bá lè jẹ́ kí mi àtẹ́jọ́ máa jáde kí mọ̀ kájọ máa ń múra wa kájọ máa. ẹ wo ẹ wo ẹjọ ẹjọ ẹjọ ìtòyẹ lọ ẹjọ èwo ah, wèrè gan kí ló ń sọmọ ẹlẹ́lẹ̀ yìí náà ó dẹ̀ fẹ́ máa ṣe bàbá jẹ́ kó mọ̀ jẹ́ kó dáyé mọ̀ jàre ah, báyà jí àtó ló ń ya wèrè ńlọrin gan mo sáré fún ẹnu ìyá ká tó máa ṣe ó fẹ́ máa dẹ mọ. àníkẹ́ dákẹ́. Ah, wà ọlámídé ọlámídé. bàbá jẹ́ ká bá bí tiẹ̀ jẹ́ kí ló wọ́rí ilé kò jẹ́ máa ṣe bí wèrè àbórí ìyá ẹ̀. ó ti tó àwọn náà fìyẹn lẹ ó ti ń kí nǹkan bọ̀ náà ṣé kò ní fiyọ̀ sí nǹkan tó ní ni yóò wọ̀ mọ́ máa fi iyọ̀ sí gbogbo nǹkan tó ń tà ní bá dájẹ́ pogún ọdún láyé. ẹ̀rọ ògùn ló ṣe ẹ fọkàn ìbalẹ̀ ẹ tún á máa ṣe fàájì nìṣó. gbogbo garaṣíkì nínú ọbẹ̀ ló mọ ó kàn lè máa gara nínú ọbẹ̀ ló mọ. èmi ò ní bá yín ṣe fàájì o èyí tí sísí mi mu lè mi máa mu ẹnu gbogbo rétò rẹ o yé. báàmà báàmà sórí ìyá yìí ni àwọn ọjà wájà rè. Ah! Hey! How's it? Oh, they damn me alone now. I'm listening. Dating, Sha. Hey! Sorry, You see, any yẹ̀ she understand nǹkan tí àwọn Yorùbá fi máa ń pòwe wípé tí alábàágbé ni ṣọlẹ̀ àwọn kékeré kan wọ́n máa ma gun orí ẹ̀ Eh? ah hey. You understand omi tó ń pa kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi o ò believe nǹkan tí mo bá pàdé lẹ́nu níbi tí mo lọ ta ló bá pàdé olórí àwọn ọmọ ọ̀tá ni mo bá pàdé lẹ́nu i mean talk èmi náà believe ẹ̀ náà tó ti gbà tó la inú ẹ̀ tó sọ̀rọ̀ jáde ṣé lóhun ẹ kẹ́ bí ẹ̀ṣẹ̀ iná ha mo fẹ́ lè command ilẹ̀ kó lanu kó tiẹ̀ gbé mi mì torí mi ìwọ̀n gba tí mo dìde tí mo bínú kúrò ńbẹ̀. ọ̀rẹ́ sọ pẹ̀lú gbogbo paparazzi àbí nítorí ẹ̀kọ́ ló ṣe lọ ṣe manicure àti pedicure adúrú gbogbo shopping tó ṣe ọmọ ọ̀tá eré abọ̀. ṣé máa fi mí ṣe ẹ̀yẹ sí i because ẹ̀kọ́ tó serious ni mò ń sọ náà. mo ti gbọ́ ẹ̀mí wọlé lọ mò ń wọlé lọ. kádà ah, wa máa ṣàgbà kó wá wá matchmaker kan ò sí o láyé yìí o lẹ́yìn ọlọ́run o. ó mà ṣàgbà ẹ̀dá o ó ṣàgbà ẹ̀dá o ṣàgbà ẹ̀dá o. làṣàdé sórí gbogbo ìgbà tójú wọn bá ti mọ báyìí èmi ni máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ kémi àti ẹ̀ pàdé. Mm-hmm. kí wàá ló fàdí ọpẹ́ o. wíwò mọ̀ pé iyẹ̀pẹ̀ pọ̀ lóòótọ́ àmọ́ kò ṣe é kà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni iyọ̀ ṣe ṣọ̀wọ́n láàrin àwùjọ yẹ̀pẹ̀ sórí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n Fọláṣadé ṣe yàtọ̀ láàrin àwọn obìnrin sórí bí ojú ẹ̀ ṣe rẹwà tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ló ń jẹ́ ẹ̀ ṣe rẹwà tó àìmọye obìnrin tó yẹ pé ojú wọn rẹwà gẹ́gẹ́ bíi tiẹ̀ àmọ́ tí ọ̀bẹ wọn ò ṣe wò pẹ́ méjì hmm. ó lẹ́wà ó ti máa mọ náà dá baby I love you. Hmm, thanks de kì í ṣèmi náà kò bá ń ṣe ẹ̀kọ́ táwọn òbí mi ti fi kọ́ mi láti kékeré torí mo sì máa ń jẹ́ kó yé mi ní gbogbo ìgbà pé ọlọ́bẹ̀ ló lọ́kọ. yàyà mọ́mí ẹ̀rí sọ lóòótọ́ òótọ́ ọ̀rọ̀ náà sọ. Mm, see that? Phone ring. Ìyá yìí ni kí ló tún pè mí fún wa lẹ́yìn tí pọ̀ jù. Túnjí ò lè gbé kọ́ òun. kí ló ṣe ẹ ṣé nítorí phone call ṣe wá ń fajúro báyìí okay okay I know what you do bí báyìí ni màá sùn ṣe lè gbọ́ kí ló ṣe ẹ náà. wíwí ìrìnjà ìyàwó lélẹ̀ kò tún gbé fóònù ẹ̀. rọ́gbọ́n o kò sẹ́ni lè gbọ́njú kádàrá lọ láyé o básìkò ẹni ò bá wà tó lílọ bíbo ẹ̀dá já sí pàbó ni ọ̀tọ̀ làyàn mọ́ ọ̀tọ̀ ní kádàrá o ah, kádàrá máa ṣàgbà kó wá wá. nítorí matchmaker kan ò sí o láyé yóò lẹ́yìn ọlọ́run o máa ṣàgbà. ṣé mo kí máa managing director ni wàhálà ẹ̀kọ́ kan ó difficult gan-an ah, bí mo ṣe ń di báyìí ló ń yí mi báyìí lórí gbogbo effort mi pátá pé kò tẹ̀lé bank pẹ̀lú wa bàbá ló já sí o but anyway èmi mọ̀ pé àgọ́ mi ló máa dáàdi ẹ̀gbẹ́ o ọlọ́run àkókò fún ẹ̀ṣẹ̀ but èmi fẹ́ sáré jáde ń sìn ṣọtí gbọ́ ọ̀rẹ́ ibo ló wá ń lọ tó oró dẹ́dẹ́ tó well mo ní appointment lẹ́ni and wọ́n ti promise mi pé lọ́tẹ̀ yìí o ipe is a god fearing man. is hmm. a god fearing man. yes wo sáré yá mi ní kọ́kọ́rọ́ ìtàn tó yọ lọ́jọ́ kí sáré lè lọ́tẹ̀. sórí ah! wàá ti matchmaking yẹn yìí ṣá ọlọ́run ló máa kó ẹ̀yọ̀. anyway ẹ bá wa kí mr god fearing ló. ẹ̀mí náà ní pẹ́ dé jọ̀ọ́ tó yẹ lóhùn tó bá ti make sure pé dáná sílẹ̀ dẹ̀ mi ṣe ti gbọ́ ṣe ti gbọ́ màá rí ẹ lẹ́tọ́ wá wá wá. ṣé bó ní ẹni tó fẹ́ lọ bá yẹn pé Mr Godfrey ni ṣé Mr Godfrey tó máa ń febi pààyàn ni. ṣé oúnjẹ sí lọ ṣàmọ̀ bó ṣe máa ń ṣe. adako jẹun dáadáa kó yó bọ̀. tomi matchmaker kan ò sí o láyé yòó lẹ́yìn ọlọ́run o. àti pé bàbá ṣe jẹ èso yeye sí ilé yín àṣe kan wá sí. labala ń bá fò lọ jẹ́jẹ́ ń jẹ́jẹ́ kò mọ̀ pa ṣòun má kọ́gìyà o. a ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìṣòro tá ń dojú ohun tó kọ jù sẹ́nìkan ẹ̀yìn ló kọ sáwọn kan ọlọ́run lolùtọ̀nà ayé tọ́mínú òkùnkùn láyé ń gbẹ́ kádàrá ṣàgbà ẹ̀dá o. ó má ṣàgbà ẹ̀dá o kádàrá ṣàgbà ẹ̀dá o mo wòye ayé kò sẹ́ni tó yẹ bẹ́ẹ̀dá ọ̀gá ẹ̀mí tó lọ kò ní dúró matchmaker kan ò sí o bí ó ṣe pé ọlọ́run fọwọ́ sí i ìgbìyànjú no no problem no problem. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi introduction ladies first. <laughs> ok orúkọ tèmi ni ọlámídé ọláyíwọlá i'm a financial expert mo ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́. èmi ni ajínrere kalẹ̀jáyé peter alákòóso àti olùdásílẹ̀ ìjọ crystal faith apostolic olúwa ń bá wa sọ̀rọ̀ nínú ìwé first corinthians chapter six verse nineteen ó sọ báyìí pé tàbí ẹ̀yin kò mọ̀ wípé ara yín ni tẹ́ḿpìlì elédùnmarè tẹ́ḿpìlì olúwa ni àpè ara yín ara yín yìí kì í ṣe ti ti tọ̀dọ̀ yín mọ́ ti elédùnmarè ni gbogbo ìtẹ́ ẹ̀wọ̀ yìí lòdì sí ìlànà elédùnmarè ẹ ní láti para yín mọ́ gbogbo gbogbo. ẹ jọ ẹ jọ nítorí náà evangelist àbí mr peter p square i don't even understand ẹ jọ um, ṣé ṣó ìpè gangan ni mo fẹ́ wá bá ń bì báyìí. sista olamide èmi náà ni ọkùnrin tọ́lọ́run yàn fún yín tá a sì fi ipasẹ̀ matchmaking tá a fi pàdé olúwa tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ para yín mọ́ torí ara yín ni tẹ́ḿpìlì òun elédùnmarè ara yín yìí kì í ṣe ara yín mọ́ gbogbo ìwọ̀kuwọ̀ àgbésórí eléyìí àgbésórí tọ̀hún kò lọ nílànà ti Elédùmarè. ẹ jọ nítorí Ọlọ́run tí ẹ ní ìdájọ bò sí ẹ jọ nítorí Ọlọ́run ẹ wà yíká ìdàdà ṣé bíbá ìjọ revival ground ni àbójọ orí pẹpẹ ẹ tẹ ń preach fún mi àbí mo jọ ọ̀kan lára àwọn ọmọ ọjọ yín ni ẹ gbà mí ẹ jọ nítorí Ọlọ́run tẹ bá mọ̀ pé ìtẹfẹ máa ṣe lélẹ̀ kí ló dé sí èsì pè kan lára àwọn ọmọ ọjọ yín kẹfẹ. Eh? tẹ fi gba eh, eh, matchmaking company lọ ẹ wò just listen ẹ ẹ jẹ́ kí lè jẹ́ first and the last tí ẹ máa ever cross the path mi ṣe ti gbọ́. Mr. Olamide. lè believe pé alàgbà lọ tún connect mi mọ́ ní this time around tó tún jẹ́ wípé aṣọ tí mo wọ̀ ló fi ṣe preaching fún mi lẹ́nu ah mo ṣe wá gbà sí i ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń dùn mí ló fi ń ṣe yẹ̀yẹ́ yìí eh? wo tó tiẹ̀ wá rí mi ẹ̀ṣẹ̀ wá gbà sí i tó máa ń sọ wípé èèyàn tó tó wá wà nǹkan báyìí ojú ẹ̀ máa ń rí tó ah ojú mi rí tó lẹ́nu ọ̀rẹ́ mú mi jíù nìyẹn ṣúlẹ̀ gbogbo tight àti ọ̀fìn tó máa ń gbà ń church yẹn ìwà kọ̀ máa gbà ògbò wàá máa kó fún ìmú kò yẹ ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ máa kó sí báńkì. ó dẹ̀ bínú lọ ni mọ́mí jí o. ẹ̀sùn mọ́ mi ẹ̀yìn omi kẹwàá kọ́gbọ́n o kò sẹ́ni lè gbọ́njú ka dàrá lọ láyé yóò básìkò ẹni ò bá wà tó lílọ bíbo ẹ̀dá já sí pàbó ni ọ̀tọ̀ làyàn mọ́ ọ̀tọ̀ ní kádàrá ọ́ kádàrá máa ṣàgbà kó wa wá torí matchmaker kan ò sí o láyé yìí o lẹ́yìn ọlọ́run ó máa ṣàgbà ẹ̀dá o kádàrá ṣàgbà ẹ̀dá o kò yí ayé kò sẹ́ni tó yẹ bẹ́ẹ̀dá o débi tó lọ kò ní dúró ká má sọ̀rọ̀ ká tó fàájọ ká tó sọ. o ní bíbí pé mo gbàgbé fóònù sínú bẹ́ẹ̀dúró. ní ọmọ àwọn ìjà kìlọ̀ ṣú àpẹẹrẹ mọ́tò yìí ní ti rí. Túnjí. ok ok ok iṣẹ́ wọn pius ni ẹ o mm. eh, ìjẹta tí mò ń bọ̀ láti fi ṣe ni mo gbé tó ní mo drop ẹ̀ sílé ẹ̀ so ó lóun fi ṣe sex education fáwọn staff wọn ní ibi iṣẹ́ ni lára ìwé kí a lè ṣe. Eh? sex education ní bank. <laughs> àbí kò ń ṣe pius tó wà ní customer care service. bẹ́ẹ̀ni but banking and sex education ló ṣe ní school. túnjí banking and sex education ló read ní school. yeah. bolódà fún mi bolódà náà. bínú mi ṣe dùn tó lé mi after all the postponements èmi àti yín tí a tún padà pàdé lé mi. nítorí the last time tí wọ́n postpone meeting wa inú bí mi gan-an tó yẹ pé mo ṣú ẹ̀gbọ́n sí Mr. Adéyẹmí because ìgbà yẹn ló máa jẹ́ the fourth time tó yẹ ká pàdé tí wọ́n postpone but later ló jẹ́ kí n realize wípé schedule yín tight gan and you are not from this state. ẹ wo inú mi dùn gan torí mi ti ẹ̀ mọ̀ kọ́ tí mo fẹ́ sọ mọ́. <laughs> ẹ ṣeun gan-an kì í ṣe pé ó dédé wo èmi náà kí n mọ ìyá àdéhùn àgbẹ̀rù kó bọ́dún dé gbogbo àsìkò tí wọ́n ń dáńgbà náà àsìkò tí àgbẹ̀ ìwọ́dọ̀ fi ṣeré ni ṣẹ́ẹ̀sì mọ̀ pé ọ̀nà fún rẹ̀ ọ̀nà ọ̀run ni ìkejì ẹ̀wẹ̀ ọ̀rẹ́ mi tèmi àti ìtìjọ sọ pé yóò yà mí láṣọ ó kọ̀ ọ̀la kí n ti ń gbàṣọ lọ́wọ́ ẹ̀ ni àwọn tó láṣọ bá gbà lọ́wọ́ ẹ̀ torí alágbàfọ̀ lòun ṣe àmọ́ ju gbogbo ẹ̀ lọ àsìkò tí ọlọ́run ní apàdé náà la pàdé inú mi sì dùn pé kò pàdé yín inú mi dùn gidi gan. arẹwà arẹwà arẹwà èmi ni arẹwà ẹ má máa lárẹwà. like bó ṣe fún mi lálẹ́ yìí and for this mi ò ní ever feel of any other man láyé yìí you know I love you so much. I love the way you gave it to me too and I promise never to leave you for any other woman. Oh God you see why I love you. <sighs> Sweetheart, how are you? <laughs> bọ́ọ̀ sọ fún mi pé ò ń bọ̀ náà. o kò ní ìdí jókòó gbé bàbá wa. wọ́n máa wọrí mi ò jókòó kì í ṣe pàtó mo bá wá síbi ẹ̀mí. Ah, ah. tí mo rò bọ́ wá spend time ó ti ẹ̀dá òjò ń rọ̀ we go have a lovely night tonight. Ba. kí ló jọ gba ríǹgẹ lọ́wọ́ mi náà ò fẹ́ gbàbí wo mo ti realize pé mo ti fara ẹ̀dẹ̀ tó but we are not compatible enough surely the earlier the better so. This relationship is over. Mo tún kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ tó lè pè mí pé ah lágbájá o nǹkan báyìí ló ṣe o and I would apologize and I would change. Change sha, you will change. Eh? You know what? I don't have time for this rubbish. Wọ́n lẹ́bù lóko yìí. Mo sún, mo sún, mi ò ń ṣọ̀lẹ̀, mi ò ń ṣọ̀lẹ̀ náà. Mosun, don't worry, I'll get better now. Oh, my shagwa ẹ̀dá o, kádàrá shagwa ẹ̀dá o, òye ayé, kò sẹ́ni tó yẹ, pẹ́dà ó débi tó lọ kò ní dúró, matchmaker kan ò sí o, ló ṣe pé ọlọ́run fọwọ́ sí. Ẹ̀sùn mọ́ bí ẹ̀yin mi kẹwàá kọ́gbọ́n o kò sẹ́ni lè gbọ́njú kádàrá lọ láyé yó básìkò ẹni ò bá wà tó lílọ bíbo ẹ̀dá já sí pàbó ni ọ̀tọ̀ làyàn mọ́ ọ̀tọ̀ ní kádàrá ọ́ kádàrá máa ṣàgbà kó wá wá. to me matchmaker kan ò sí o láyé yìí o lẹ́yìn ọlọ́run o. ó máa ṣàgbà ẹ̀dá o ó ṣàgbà ẹ̀dá o ṣàgbà ẹ̀dá o ó ṣàgbà ẹ̀dá o òye ayé kò sẹ́ni tó yẹ bẹ́ẹ̀dá o débi tó lọ kò ní dúró. ká má sọ̀rọ̀ ká tó sàn. matchmaker kan ò sí o yóò ṣe pé ọlọ́run fọwọ́ sí i. àti pé bábà ṣe jẹ èso yẹyẹ sí ilé yín àṣẹ kan wá sí. labalábá fò lọ jẹ́jẹ́ ń jẹ́jẹ́ kò mọ̀ pa ṣòun má kọ́gìyà o. a ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣòro tá lójú kan ohun tó kọ ju sẹ́nìkan ẹ̀yìn ló kọ sáwọn kan ọlọ́run ló sè. ta ló sèǹjẹ. èmi ni mo sè. are you sure. yeah ṣé kò sí. Hmm, not at all This ẹ kàn nice bí a ah, ṣó lè jẹ́ ìyàwó ilé sóúnjẹ tó fún ẹ báyìí. o ṣe èmi Yeah. Well, kúkú sè. ìyá wẹ tó bá continue láti máa sè oúnjẹ tó dùn báyìí ẹ eh, mo promise ẹ pé mo ní hesitate láti lunch are you serious. yeah. <laughs> o ṣe ọkọ thank you so much lọ́dẹ promise pé mo ní disappoint. that's nice. Yes, come in. There was all. Um, orúkọ mi ni ẹnjìnìà ọláwálé abíọ́lá ọmọ orílẹ̀-èdè ni mí ìpínlẹ̀ èkó yìí ni wọ́n dẹ̀ bí mi sí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run mo jẹ́ ìkan nínú àwọn ẹnjìnìà tó ń ṣiṣẹ́ nílé epo shell tó wà nílé wa ń wow that's interesting. Hmm. madam i live a comfortable life. I have two luxury cars and I have a big house. But unfortunately, I don't have a home. um, sir, tí má ni mo understand nǹkan tẹ́ ẹ sọ irọ́ ni mo just ọ́ ẹ jọ ṣe lè ẹ lè <laughs> okay nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni wípé kò sí tí ilé ṣe tóbi tó kò sí tí ilé ṣe rẹwà tó tí ò bá sí ẹni tó yẹ kó máa pè ní madam nínú ilé bí ibùgbé lásán ilé náà kan jẹ. Now I understand where you're coming from. ṣe rí ní iléeṣẹ́ tí wọ́n ń bì báyìí a kì í fún obìnrin lọ́kọ a dẹ̀ kì í fún ọkùnrin níyàwó but to the glory of God gbogbo àwọn èèyàn tá ti matchmaking bíbá yìí ọlọ́run bá wa ṣe àmì sí i nǹkan dára dẹ̀ ti bẹ̀ jáde àìmọye èèyàn ńláńlá ta matchmaking ní iléeṣẹ́ wọn bí báyìí for example um, late Mrs. Ọbásanjọ́ Stella Ọbásanjọ́ ẹ̀ ibi báyìí láti matchmake àwọn àtọkọ wọn. Ọbásanjọ́ former president ìlú yìí. ibi láti matchmake wọn eh, Mr. Taiwo Hassan tẹ̀ máa ń pè ní ògògó tó máa ń act yẹn. Eh, Eh, Mr. Yinka Quadri ni o Mr. Adele Ogundipe ni o in fact um, Mr. Abel oh, sorry Abiodun Ọlárẹ̀wájú ìgbà táwọn náà ti irú nǹkan bá ṣẹlẹ̀ sí wọn bíbá ni gbogbo wọn wá sí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́nìí ìgbé ayọ̀ ni gbogbo wọn gbé. àwọn celebrities ẹ̀yin lẹ́tún fún wọn ní. lágbára ọlọ́run sí nínú àdẹ̀ṣẹ̀ṣẹ̀ tẹ́ bá ti bọ́ síta ń sìn ẹ máa rí kan lára àwọn èèyàn wá gbẹ̀yìn wọ́n á fún yín ní fọ́ọ̀mù kan ẹ fi contact yín sí we will get back to you as soon as possible ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí ẹ lè mọ́ tinú mi ṣètò tó ṣe ló dàbí pé ẹgbẹ́ àjàgà ńlá báyìí tó wà lórí mi kúrò ni. Thank you so much. àtẹnudọ́ ẹ ṣe gan ni very good one. You too. All right. Okay, bye. Hello. What's up Ọlámídé Ṣọlọpá Ṣọlọpá ìwọ ọkọ̀kọ̀ ó ga my house wẹ́ẹ̀ wá mọ̀ tó tó múra pa báyìí. Ah, ah, báwo ni ọ̀rẹ́? I'm alright, babe. Ọ̀sọ́ fi. Mo wà jàre ah. wá dì sí bàbá igbó ló ti ń bọ̀. àbí o nǹkan tí mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ gan sí ibi yẹn. kí ló dì wáyé. well oúnjẹ aládùn àjẹpọ́nulá tí èmi fún mi lọ́lá sè tí olówó orí mi alẹ́ nobody ọlátúnjí fi òun tẹ̀lù gẹ́gẹ́ bí oúnjẹ tó dọ́ṣọ̀ jùlọ òun mo ní kí èèyàn rẹ̀ mi wá tọ́wọ́ nínú ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà mọ̀ pé àtòkèrè kọ́ la ti mọ oúnjẹ tó dùn. <laughs> oh my god ìwọ ọmọ yóò fọ́ ni gan. èyí mà làkàkà o dúró ìgbà ọlọ́pẹ́ wá di iléeṣẹ́ tó ń fúnyàn láwọ̀dì tó wá fún ẹ láwọ̀dì tó tó yìí. ọ̀rẹ́ kò dá sọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ìrònú wa ò papọ̀ mú tó bẹ̀yìn ilẹ̀ ń sọ yẹn tó ṣe mí yàtọ̀ sí tìrẹ. jọ̀wọ́ ọlámìdé kí nìkan tó ṣe. ṣé ọ̀rọ̀ mi ò ṣe nǹkan ò ṣe mí ṣá nǹkan ṣe mí ẹ́ ṣe bọ́rọ̀ kan ti tiẹ̀ ló sọ kalẹ̀ ní ìsìn tí gbogbo à ń bẹ dùnú ẹ́ wọ́n ti tèmi ò rí bẹ́ẹ̀ àbí kí ni ìdùnnú ẹni tí ò lè ní tó fẹ́ jẹran kò pọ́sibú bẹ́ẹ̀ mi ò bá gbàtọ̀ lílé máa gbé ètò pàrọ̀ lọ́la tí ìyẹn máa jẹ́ máa dúró ìyẹn lè dúró. Ah. lámìlẹ ó tó rò ó ṣùgbọ́n sórí láìfi oníkàlùkù àbìtì ẹ̀ lára ni o. it's no the news to you nítorí lọ́pẹ́ tí mo fẹ́ tẹ́lẹ̀ bó ṣe já mi sílẹ̀ láìrò tẹ́lẹ̀ ojú gbogbo yín ló dẹ̀ ṣe nígbà tí mo fẹ́ bẹ̀rù ọmọ ẹ̀dọ́ yẹn without reason pẹ̀lú gbogbo owó tí mo ti ná lé lórí ó ṣàpàpà kọjú mi sórun alẹ́ náà ni but you know I came to one conclusion about life sórí ibi tẹ́lẹ̀ bá ti ń lọ láyé yìí tí ò bá ti débẹ̀ kò ní ever dúró you understand kò ní ever dúró that's it. ẹ wò ẹ kúrò dídò eré ọmọdé ni ẹ jáwọ́ nínú àpò tí ò yọ ẹ yá tètè yá ló gbé mi lákàná o ah, èmi ò ráyè gbogbo wàhálà yìí wàhálà yìí ti pọ̀ jù fẹ́mi o ṣe rí mo ṣe wà yìí ayé kan tí mo wá yìí mo wá jayé ni mo fẹ́ jayé bí ọba mi fẹ́ jayé bíi pé mi ò ní tomorrow tútó ni ah, bí ọkọ bá wá dédé bí ọkọ ò bá dẹ̀ wá dédé náà wọ̀ èmi ní wàhálà tó tọ́ ni ẹ wá ní mo fẹ́ fún yín gist ṣé ti gbọ́ nípa dual sim. dual sim. kí là ń sọ kí ló ń sọ ṣé ọ̀rọ̀ duasin nìkan tá à ń sọlẹ̀ àbí nǹkan tá à ń sọlẹ̀ jọ ọ̀rọ̀ chinkofon. ọ̀rọ̀ chinkofon bẹ́ẹ̀ sọ àbọ̀rọ̀ china wo duasin tí ọkùnrin kan tó bá bóbìnrin méjì jọ lájọṣepọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. tẹ́ẹ̀mì you mean some. àdàpọ̀ ọ̀rẹ́ mi ó dá mọ̀ ṣùgbọ́n àkínpé ní twosome ọ̀rọ̀ òsùkò nìyẹn. oh god. duasin ṣẹ́rí ní last week mo meet bọ̀bọ̀ kan ah bọ̀bọ̀ tí èmi àtẹ̀jọ́ ṣe dual sinmi bọ̀bọ̀ yẹn àfi bí àgbò burúkú ni To bá rí bó ṣe ń kan èmi àti ọmọ ti mo mú lọ síbẹ̀ ṣùgbọ́n òun náà gbà bébí gan mo wà nílé fún un gbogbo ayé mo jẹ bàjẹ́ bàjẹ́ dual sim òun ló ń rìn ní sìn. ẹyin babes ọ̀rẹ́ enjoy your life. see your life. My life is fantastic. My life is fantastic. Wọ́n kọ́ ẹ tí o ṣe pa orin ẹ fi orin ṣe ká ju ẹ ká jayé. Gbogbo ah, kẹ máa ronú ọkùnrin kẹ máa ronú ọkùnrin. Èyí tí mo gbọ́ wá pa. Ṣé wá jẹ́ àgbẹ̀ lọ kíchìn kò díṣẹ́? Ìrọ̀lú ó papọ̀, ìrọ̀lú ó papọ̀ láyé. Ìbàjẹ́ wa ń dẹ́wà o, ìbàjẹ́ wa ń dẹ́wà láyé. Ìwà burú. Geochemical Engineering mo read University of Ibadan. Shell Oil Company ni mo ti ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tá a Oh really? Yeah. Wọ́n mo mọ̀ wípé by the time tèmi àti ẹ bá ń bá eré ìfẹ́ wa lọ, a ti máa mọ̀ra jù báyìí lọ. Well, <laughs> ṣe ti rẹ̀ inú mi dùn gan láti mí tiẹ̀ lẹ́nu. But ó máa ń mú mi kémi àti ẹ̀ka jọ máa ríra time to time, ṣé you understand? Ọlámídé you don't worry. Hmm? You see, èmi àti Ai máa mọ́ra dáadáa. Eh, mo ń lọ The Hill ni Indian lọ́jọ́ Monday. But mo sọ fún wípé tí n bá ṣe ń dé báyìí la plan wedding wa. Mm. Yeah, nítorí tó ṣe ń wò mi le wait kó jẹ́ ìyàwó ní ọ̀dẹ̀dẹ̀ yìí. Ẹ̀yin ọkùnrin, ẹnu yín ti dùn jù. Oh. Ẹnu dùn. <laughs> Ọ̀rọ̀ ẹnu dùn kọ́ leléyìí. Okay kí ló tún kù láàrin èmi àti ẹ ìwọ ń wá ọkàn èmi ń wá ya kí la fẹ́ máa parọ́ fúnra wa fún kò sí rọ́mọ́ you just trust me. Ah, mo ti gbọ́ alẹ́ sọ bẹ́ẹ̀ hmm, but I can't wait. I can't wait too. <laughs> okay. Oh. Ah, ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé. kan ọlọ́run lolùtọ̀nà ayé tọ́mínú òkùnkùn láyé ń gbé kádàrá ṣàgbà ẹ̀dá o. ó má ṣàgbà ẹ̀dá o kádàrá ṣàgbà ẹ̀dá o ṣàgbà òye ayé kò sẹ́ni tó yẹ bẹ́ẹ̀dá òkè mi tó lọ kò ní dúró matchmaker kan ò sí o ṣe pé ọlọ́run fọwọ́ sí ìgbìyànjú. problem ti máa ń ní pẹ̀lẹ́ yìí ni pé ẹ tí ì ní sanwó ẹ máa bá mi pé kí n tún gbépo mi wá ṣé bó ṣe ń ṣe bísínẹ́sì yẹn ó mọ nǹkan tẹ máa ṣe fún mi ẹ kọ́kọ́ lọ sanwó sàkáǹt tẹ bá ti san then ẹ rí po tó ti gbọ́ ẹ má máa wá sọ́dọ̀ mi pé ẹ ń gbépo wá láì tí ì sanwó mi ò láìkẹ́. ṣé kò ń ṣe wálé ni mò ń wè abójú mi ń tàn mí jẹ ni wálé rè ná wálé. ọ̀ya o lè máa lọ́ọ̀tì ẹ̀gbà yìí. o ti tó o ti tó madam. mo fẹ́ mo rí lọ́ọ̀tì tó rọ̀ wọ́n lọ fún káfíń lọ́ọ̀tì madam ẹ tank madam ẹ tank yín. ṣé wọ́n kú fọ́mọ ẹ̀. wálé ṣé india tó sọ fún mi pọ̀ ń lọ lélẹ̀. kó tó ṣẹlẹ̀ ní wípé company wa ló rán mi wá síbẹ̀ báyìí pé kí n wá ṣe training a week kó tó di pé mo lọ sí india next week. oh àwọn company rán ẹ wá kó wá train bó ṣe máa ń fi nozzle ta epo sínú tank àbí tó ní nǹkan tó ń ṣe ń bíbá kò yé mi no you understand the noxolic service training ni wọ́n máa ń pè é you see anybody tó bá ṣiṣẹ́ ní shell ló lè wá sí ẹni ilé epo láti wá ṣe irú training báyìí gbogbo engineer ló máa ń ṣe kò. jáde ẹnu ẹ bẹ́ẹ̀ ah, ah, ẹ̀yin ọkùnrin ẹ máa lọ́rùn o ẹ̀yin gbogbo ṣe ń parọ́ tó ń dùn mọ́ ẹ lẹ́nu bó ṣe ń sọ noxolic service my foot. kò sẹ́ni lè gbọ́njú kádàrá lọ láyé yìí o básìkò ẹni ò bá wà tó lílọ bíbo ẹ̀dá jásí pàbó ni. ọ̀tọ̀ làyàn mọ́ ọ̀tọ̀ ní kàdàrà ọ̀. ẹ kí ló fẹ́ fi rọ́ọ̀ṣì nítorí kó kákóbìnrin rẹ̀ lọ́wọ́ òun ti tẹ́ ní petrol station ó sọ pé ìlànà ẹnjìníà ni ẹ dípò ti tẹ́ ní oil company ṣé tó bá jẹ́ pẹ̀lú àtẹ̀dà lọ́dá mi pé kò lè ẹ̀fẹ̀ ọ́ kí ló ń parọ́ fún tó mọ̀ àwọn Yorùbá sọ pé bí wọ́n bá lọ lógún ọdún òtítọ́ máa dé ba tó ti tó fara hàn tó wọ́n mọ̀ ìgbó lè wà rí ẹbí torí ilé ayé ẹ̀ torí ilé ayé ẹ̀ wọ́n lè ẹ̀rú ẹ̀sẹ̀ ń bà mí fact ẹ̀rẹ́ ti fẹ́ máa bà mí báyìí because wọ́n tó lè máa fi wá irú rọ́bẹ̀ yẹn o ti jẹ́ kẹ́rù ẹ̀ bà mí o o ti jẹ́ kẹ́rù ẹ̀ bà mí gan lọ ó dàbí o lè ta ilé epo ìmọ̀ mi lónìí gan ah, o lè ta o lè ta bí ṣé ń wọ ẹ̀yìn o lè ta ẹ̀yìn mi mi ò lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ o bá ti ṣe tán o wá ní lọ́sí. Ah! ah! Oh. madam ẹ má bèrè torí ọlọ Ọlọ́run mo fi bẹ̀ yín torí Ọlọ́run ẹ má. ẹ don't even tell me that Emma, má sọ yẹn fún mi mọ́ torí Ọlọ́run. ẹ má sọ fún mi kí n ní sùúrù mọ́ o ṣe rí sùúrù náà mo ní títí títí tó fi jẹ́ pé introduce mi sí one one tout like that àti nǹkan tó pẹ̀rẹ̀ ní bóyá eh, evangelist biscuit àbí kí ló ṣe porúkọ rẹ̀ eh, ẹ it's getting too much i'm tired of this. Emma, Emma oríṣiríṣi. ọ̀rọ̀ madam yìí ni wọ́n ń bínú mo dẹ̀ ń tra láti explain fún wọn tí ẹ fẹ́ listen sí mi rárá. ẹ kú jókòó madam ẹ jọ kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ó mà ṣe ọ ẹni agbójú òkùnlé kò ju ẹni agbá rárá ọjọ́ náà rèé bí àná o tẹ̀sán fún mi pé ilẹ̀ connect fagunsin àti ìyàwó ẹ̀ ìpè ilẹ̀ connect àwọn méjèèjì papọ̀ ẹ̀ tún ní ilẹ̀ connect fàṣọlá pẹ̀lú abíbọ́lá ṣé bẹ́ẹ̀ ṣe connect wọn lélẹ́yìí ṣé bẹ́ẹ̀ ṣe link wọn up ni ẹ sọ fún mi torí kò yé mi rárá. madam ẹ ẹ calm down ẹ take it bó ti má sọ gbọ́rọ̀ yìí yé mi àwọn mi ò understand ẹ jọ̀ọ́. madam ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run kí ló dé tẹ̀yìn ò ṣe kí n ṣe findings yìí dára kó tó di pé ẹ máa máa connect àwọn èèyàn kan mọ́ èèyàn kan ẹ́ tó fi jẹ́ wípé gbèrè atásínrín lẹ́rù pé yẹ èmi láti connect mọ́ èmi ẹ sọ fún mi. ẹ má bí ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ ló ṣe ń In insincerity àwọn client wa mi do máa fa bullshit ẹ wò mo promise yín pé next date yín will be your ideal man ṣe ti gbọ́ ẹ jọ. ok mo ti gbọ́ yín ẹ ṣáà máa try láti máa ṣe fẹ́rẹ́ nìsín dáadáa ṣe ti gbọ́. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ṣe ti gbọ́ madam. you are so sorry. Ah! ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìṣòro tá ń dojú ohun tó kọ jù sẹ́nìkan ẹ̀yìn ló kọ sáwọn kan ọlọ́run lolùtọ̀nà ayé tọ́mínú òkùnkùn láyé ń gbé kádàrá ṣàgbà ẹ̀dá o. ó má ṣàgbà ẹ̀dá o kádàrá ṣàgbà ẹ̀dá o mo yé ayé kò sẹ́ni tó yẹ bẹ́ẹ̀dá ò débi tó lọ kò ní dúró matchmaker kan ò sí ọ́ ṣe pé ọlọ́run fọwọ́ sí i ìgbìyànjú lẹ́ńdàgbà láyé. torílé ayé ìhàn kò jọra wọn. torí inú wo ni dùndùndùn kó márùn ní lẹ́ẹ̀kan o. oníkálukú pẹ̀lú tiẹ̀ láyé o. ẹnì kan ló máa mú láyé ń ẹnìkan ló mà lè sọ kádàrá ṣàgbà ẹ̀dá o. ó mà ṣàgbà ẹ̀dá o kádàrá ṣàgbà ẹ̀dá o. mi tí mi ọmọ mr yemi mi understand mọ́tò yóò kọ́ start ni. kò start. Eh, kò tiẹ̀ rò rárá i don't understand. terminal tí mo wo èmi ò rò pé contact dada. Eh. ẹ lọ start ẹ jẹ́ kí n. okay ẹ má yìí start ẹ o. ẹ try know. Oh, yeah yeah ṣe time in yẹn ni òun ló ní problem Any last láti jẹ kọba yín change ẹ. If not, my embarrassing anyway. She will really appreciate that. You are a lifesaver. Oh! Thank you very much. <laughs> thank follow, you, thank follow. you You're very welcome. much. You're I welcome. Really, appreciate that. No problem, no problem. Yeah, no problem. <laughs> <laughs> That's okay. Uh, eh, auntie. Ẹ wo Emma má bínú ẹ jẹ́ kí n fọ opportunity yìí invite fún birthday àbúrò mi. Eh, um, ìgbà wo Um last Saturday of this month ló fẹ́ Oh okay. Ẹ wo tí mi ò bá tiẹ̀ ráyè fún ìtẹ̀sẹ̀ fún mi yìí màá make sure pé mo wá I will surely be there. Oh, that means it's good to be good, right? Yes, yes, yes. Um, but ẹ má ṣe nǹkan kan fún mi. Ẹ máa make sure pé ẹ ń pè mí regularly so that ẹ máa rán mi létí and um, ẹ má gbàgbé àti send address mi. No problem. Mo lérò pé ẹ ní nọ́mbà mi lọ́wọ́ ṣá. Oh yes, mo ní phone number. Okay, so ẹ pè mí later ṣe ti bọ́. Ẹ ṣe kò. súnmọ́ mi ẹ̀yin èèyàn mi kẹwàá kọ́gbọ́n o kò sẹ́ni lè gbọ́njú kádàrá lọ láyé o básìkò ẹni ò bá wà tó lílọ bíbo ẹ̀dá já sí pàbó ni. in fact tóyìnbó mi bá wà tó ju alright lọ ìwọ ló yẹ kọ́ lò fún serious. ọ̀tajé ló máa rí gbogbo bó ṣe dírẹ́sì tí ò ní wú ẹlẹ́ẹ̀mejì ó ti dùn jù. lára bèbí àwa nìyẹn o ìmúra náà ni àmì àmì wọn máa gist ní gbogbo ẹ̀ tábà ríra tábà mi kí wọn èmi náà fẹ́ lọ ṣe shopping fún bẹ́ẹ̀dẹ̀ mi náà ni mo máa máa bẹ̀ sọ̀rọ̀ létà ó dàbọ̀. Akishawa. Ah, Miss Adeyemi. Shawa, ok. Ok, Okay. Ẹ pẹ̀lẹ́. Yes, ma'am báwo lè wá ní wedding our client was how was it. ah splendid in fact <laughs> orí mi bẹ̀rẹ̀ sí ní mú báyìí come on. I kan ẹni láti will be bí ọkọ I want to ṣe praise company Ah, I'm proud to be a staff of Glory Matchmaking Company. I'm telling you, inú wọn dùn gan. In fact, big advertisement ló honestly. Olúwa ṣe she ṣèbí bójú òtí ẹ̀ tó kó, ojú tó lé, orí email ni mo wà We have over 14,000 messages. Really? Honestly. Wow, èmi ò tiẹ̀ tí ì ṣírò. <laughs> Èsì mo lè reply mo reply bẹ́ẹ̀ ẹ wo Ọlọ́run má jẹ́ àṣìṣe oníṣẹ́. Lágbára lọ́mọ owó náà. Àwa ni ká má wàá sọ pé torí pé ọjà wa ń tà kárí lẹ́ǹtì fọ́ọ̀tù wa. Yẹ Mr. Adeyemi, ṣé rántí client wa kan báyìí? Miss Olamide Precious. Yes yes yes Miss Olamide Precious, mo rántí. Ah, in fact wọ́n ní date pẹ̀lú male client wa kan ní weekend yìí mo dẹ̀ ti pè wọ́n mọ́ sí inform. that's good lára àwọn messages tó wá sí orí kíni wá bíbá ẹ ti male guy yẹn wà mí ó jẹ́ kí n mọ̀ pé òun ò nílé wa oh. pé òun dẹ̀ sọ̀rọ̀ fún any inconvenience. Eh, that's quite unfortunate um, ó máa dún lédè yẹn but not a problem um, tèmi bá ti padà sí ọ́fíìsì sí máa pè máa sọ pé a ti call off date. ìyẹn ni mi wá fẹ́ kó ṣẹlẹ̀ a call date yẹn off ẹ̀yin lè máa fi lè fẹ́ kí o. èmi. bẹ́ẹ̀ni. but why ma mi understand. thank you ẹ máa lọ síbẹ̀ lọ́jọ́ yẹn ẹ máa keep company woman yẹn ẹ máa jẹ́ kó understand wípé kò ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ intentionally ẹ máa jẹ́ kó mọ̀ wípé tí àwọn ò bá tí ì sùn àwa ò tí ì sùn tínú tí wọn ò bá tí ì dùn inú tiwa ò tí ì dùn kò ju yẹn lọ. okay mo get it nsìn i understand uh, i'll do that follow up with you next weekend. Then. Thank you very much. You're welcome. Really appreciate it. Yes. Ah, hey, eh, wàá mú nǹkan wá fún mi. Kò sí kéèkì, wọn ò di ráìsì. Ah. <laughs> Madam Ṣé mo kò tàbá ṣe bí àtọ́jú tì mí? Wọ́n máa rò pé lébi ni ẹ̀yin stáàfù lórí <laughs> matchmaking job. Ẹ̀ẹ́dìwé ẹ̀ẹ́dìwé ẹ̀ẹ́dìwé ẹ̀ tún níyẹn sọ. Àbíwá. Ah, All right too Ẹ ti kẹ́ wa. Ẹ ti fẹ́ máa lọ lé ní àbí. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa kọ̀ sí wọn àti tẹ̀sán náà lé. All right. All right. Ẹ ti kẹ́. Ṣẹ́gbọ́. Ẹ ní kí wọ́n. ẹ pẹ̀lẹ́ mo rò pé enjoy company mi sá. very well. ṣe ti really appreciate wíwá tẹ̀wá mo tún ti ní ìgbàgbọ́ sí nínú company yìí right and your company now have a very big place in my tender heart. oh good to know <laughs> that's good um, anyway Sherry, èyí tá is part of our own job. Uh, part of our own mission statement that to satisfy our clients wa. Mm. so iṣẹ́ mi ni mo ń ṣe. lóòótọ́. oh yes um, ìdùnnú tí òun ni ìwúrí ti tiwa so we have to do it. Mm. honestly mo really appreciate you àti ẹwà sir. you're welcome. ẹ jẹ́ kí n fi opportunity yìí rán yín létí birthday party àbúrò mi tí mo invite ń ṣiṣẹ́ ìgbàgbé. Ah, ah, ah, ẹ wo ó mà gàbẹ tí ìṣòro mi létí mo ti gbàgbé o eh, ọjọ́ wo lẹ péjọ yẹn náà. Um, mo sọ fún yín mo ní last Saturday of the month which is next weekend. Àbẹ̀ níbo mi tẹ̀fẹ̀ lọ́jọ́ yẹn? Ah no no no no, I will surely be there, I will be there. Ah good. Uh, just that, uh, um, mm, okay, no problem. Me calling the lè bá yín ṣe náà No problem, your presence alone is enough. Okay, okay, okay. Ẹ ṣe gan. Ṣé kọ́ mẹ́rin sí wá fún yín? What's the problem? Okay, um, waiter. Tomi matchmaker kan ò sí o láyé yìí o lẹ́yìn mọ̀ ṣàgbà ẹ̀dá o kádàrá ṣàgbà ẹ̀dá o òye ayé kò sẹ́ni tó yẹ mẹ́dà ò débi tó lọ kò ní dúró ká má sọ̀rọ̀ ká tó sàn máa ṣe ká tó sí o ló ṣe pé ọlọ́run fọwọ́ sí i. àti pé bàbá ṣe jẹ èso yeye sí ilé yẹn àṣekọ wá sí i labalábàfò lọ jẹ́jẹ́ ń jẹ́jẹ́ mọ̀ pa ṣòun má kọ́gìyà o. a ọ̀tọ̀ọ̀tọ̀ la á wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìṣòro tá ń dojú kọ ohun tó kọ jù sẹ́nìkan ẹ̀yìn ló kọ sáwọn kan ọlọ́run ló ń tọ̀nà ayé tó. yọlá ah. ah, báwo ni. wọ́n pa kí lẹ̀ ń rò tó tó yẹn mo ti wà ní ilé for the past six minutes. six minutes. yes. Ah. Ah. wà kò sí nǹkan kan ṣá i'm good i'm okay i'm fine. ẹ ṣọ kí ni nǹkan tẹ́ ẹ bá máa rò lọ́kàn tó yẹn abẹ́ gbàgbé nǹkan tẹ́ máa ń bá mi sọ ni pé a problem shared is half solved so talk to your baby sister. Hmm. Jella. Sir. I'll tell you. Are you sure? Yeah. Lẹ́nujọ́ mẹ́ta mo pàdé lady kan. And um, àtìgbà tí mo ti pàdé honestly in your gbádùn. I've not been myself. Tell anybody, bá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi by voice lady yẹn ni màmá gbọ́ tí mo bá ṣe mistake díjú pé mo tò pé àbí mo sùn Palaga in Malawi. She will be all over me and I don't even know what to do. Me and mọ nǹkan tí màá ṣe. Ah, ẹ̀gbọ́n mi, ẹ ṣe ni mọ nǹkan tẹ́ ṣe. You should let her know how you feel about her. What possible kó no máa go through same thing thing go through. Ẹ mọ̀ ra àwọn obìnrin. Our pride is there, ah, so we act fast. Adiola, come on. Ọmọ mi náà you know me more than anyone I'm sure ṣe mọ̀ pé mo lè bóbìnrin sọ̀rọ̀ ni. Ah, ẹ̀gbọ́n mi same old story Okay. ok love lọ́rẹ̀ẹ́. of course i do. Hmm. bá tán ah, ẹ Ah. ṣé ẹ lè invite wá to the party oh yes eh, mo to invite ẹ ó dẹ̀ sọ pé òun máa wá. Ah, ṣé tí mi ti wá settle ẹ dá ikú dànù i will take care of it. Are àìsàn mú ìpè wọn abá mi bá sọ. ṣe bẹ́ẹ̀ mi ni ẹja gbọmọ tí sẹgbẹ kan ọ̀rọ̀ owó tí mo bá kan. di ọ̀la ṣé nítorí pé o fẹ́ assist mi lóyún ọ̀hún ló ṣe ń béèrè owó lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé bí mo ti sọ pé owó yẹn máa fún ẹ máa sẹ́ndẹ̀ ẹsẹ̀ kí ló wá fàkànjú come on ah, ah. o fẹ́ torí pé èmi need help ẹ̀ ń fẹ́ òdùn tó ransom that's not fair. kò ń ṣèyàn ṣe rí ah, mo ṣe rántí pé mo fẹ́ ṣe nǹkan very early láàárọ̀ làbà seven twenty ẹ̀dọ̀ wọn pé báńkì ò ní ṣí until eight o'clock. Hmm àti àlàbẹ àti àlàbẹ kan bàbá kan láéláé àkọ́kọ́ bàbá mi kan láéláé. owó ẹ kò ń jẹ àgbàdo <laughs> ẹ kù owó ìrọ̀lú ìrọ̀lú ó papọ̀ láyé ìbàjẹ́ wa ń dẹ́wà ọ́ ìbàjẹ́ wa ń dẹ́wà láyé ìwà burúkú tí o ṣe gbọ́ ọ́ ìbàjẹ́ wa ń dẹ́wà láyé ẹ dákun ẹ wò wá wọn ṣó ṣe rí o. ohun tí o fi ń jókòó síbí báyìí. time ẹ eh, ìwọ lọ má má jẹ́ kí gbogbo làkàkà mi lórí ọ̀rọ̀ ọkùnrin dé má má jẹ́ ó já sí pàbó eh? ah. I pray that my luck shine this time o because I'm just tired of this ah. Èèyàn náà ti rà kí wọ́n sáré fún mi ní ìdá báyìí. Ah, ee. Ah, ọlá mi. What are you doing then? Shola. Hey. Alpha. Oh, wọ́n okay, oh, wọ́n okay, oh, wọ́n okay. Kí ló wá ṣe ní at this time of our hour? Àbíwọ̀dí kí n béèrè pé kí ló wá ṣe ní at this time of the night and alone. Ah, wọ́n náà kúkú mọ kí ni matchmaking tí mò ń ṣe yìí náà. Ẹ́ nínú Natúnika tó wá try luck wa ni. Ẹ eh, ok, táwa ló wá pàdé ní bíbáyìí. Um, one mr nífowóṣe àbí ó tiẹ̀ ti sú mi because mo ti ń jókòó jẹ látàárọ̀. Ah. Eh, wait má sọ fún mi pé ìwọ ni mo wá pàdé mi báyìí. how no i don't understand. precious. yes that's my matchmaking name. <laughs> mo gbé mo gbé mo gbé Ọlámídé precious so ìwọ ni mr anifowóṣe tí mò ń dúró de látàárọ̀. nọ́mbà ẹ kọ́ ní ilé ìnáwó nọ́mbà tí mo try láti pè yìí kò ṣe tiẹ̀ náà. yes nọ́mbà tí mo máa ń lò fún matchmaking èmi lè lo the same number now. so owó náà tí ẹ máa ń ṣe kí ní matchmaking yìí wọ́n máa dín bọ́bú fún wa bíi pé ò mọ anything. you can't blame me now ṣé wọn ẹgbẹ́ mi nìkan lọkùnrin láàrin gbogbo yín ah, i have to find a way to package myself now you know. Hey, eh, mr anifowóṣe <laughs> olúwa ṣọlá package. ah precious anyway anyway jẹ́ ká Um, dating days ẹgbẹ̀gbọ̀n ọmọ mi à ń bọ̀ ọ̀dọ̀ let's hang out now jẹ́ àlọ́ club. what ebi kan mind oh, bóyá máa ti ẹ̀rí Mr. Right níbẹ̀ Oh yeah, now. ó wà ní Mr. Right. ah okay. are you still drinking? ayọ̀ let's go. afa what's up now? ah, ah you're looking fine. jọjọ lọ. <laughs> precious. Tell me, when you're fine for Mr. Right. you don't look like precious at all papọ̀ láyé. ìbàjẹ́ wa ń dẹ wa o ìbàjẹ́ wa ń dẹ wa láyé. ìwà burúkú tí o ṣe bọ́ o ìbàjẹ́ wa ń dẹ wa láyé. ẹ dákun ẹ wò wá wọn ṣó ṣe rí o ìbàjẹ́ wa ń dẹ wa láyé. ẹni bá mọ̀ wọ́n kó sọ fún wọn ìbàjẹ́ wa ń dẹ wa láyé. ẹ wo nǹkan ọmọbìnrin fẹ́ sáyé dá o ìbàjẹ́ wa ń dẹ wa láyé. ẹ wo nǹkan ọmọkùnrin fẹ́ sáyé dá o ìbàjẹ́ wa ń dẹ tèmi irú question ò nìyẹn. ìtàn ṣoṣo pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ìmọ̀ àti ẹ̀ṣá. Ah. Ah. Ah. Olamide, eh, eh, we're not kids now. À ń ṣọmọdé rárá. Tí nǹkan bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ náà nìyẹn. Kò sí big deal náà. Okay, okay. jẹ́ ká gbà pé ìtò ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ yìí mistake ni kò dẹ̀ tún ní ever repeat rẹ̀ mọ́ and n fẹ́ kó jẹ́ secret láàrin mi àti ẹ̀ tó ti gbọ́. kí ló tó ń ṣe báyìí náà ó dẹ̀ ń ṣe bí ọmọ kékeré it's no big deal we're not kids. we're not kids pẹ̀lú ìtò ṣẹlẹ̀ yìí jọ́ntorí ọlọ́run please ṣáà jẹ́ kó hẹ́ǹsì tó dé yẹn ti gbọ́. Happy birthday. Happy birthday. leave enjoy our new feel free. Okay. Go. Ọ̀tọ̀ làyàn mọ́ ọ̀tọ̀ ní kàdàrà ọ̀. Ah, kàdàrà máa ṣàgbà kó wá wá. Torí matchmaker kan ò sí ọ láyé yóò lẹ́yìn. Ẹ kọ́lẹ̀, ṣé ẹ jọ ara yín? Very much, ẹ fi jókòó. Are you okay? Yeah yeah yeah okay. oh okay good uh-huh. um, má bínú um, bó um, rọra mọ yìí bá wa mánéjì. Okay. kò ní ká rọra ṣe kó ba lè fi ní ká rọra mánéjì ẹ̀. Ah, ah. irú You're wo nìyẹn kí ló yẹ fa rọ́bìṣì ah, Mr. Yemi i'm highly disappointed in you Ah nítorí pé mo wọ́n náà invitation yìí ṣé òun ló fẹ́ a gbogbo rọ́bìṣì yìí ṣé ẹ̀rù pọ́n mọ́ bẹ́ẹ̀ kọ́jú kọ́jú. kò fọ́ mi létí. irọ́ ni ó tì wọ́n dànù. àti fọ́ létí àti títí dànù olóyè tó ní méjèèjì. it's okay it's okay it's okay you, uh, you are right o kò rọra fẹ̀gbẹ́ tì mí dànù ni èmi gangan ni mo wà fọ́ọ̀tì stamina yẹn ò ṣe ni no no not a problem <laughs> ẹ̀yẹ́ enjoy pẹ̀lẹ́ tí mi wọn náà pẹ̀lẹ́ tí mi wọn. náà wọ́n ṣe kọ́ tó ń gbọ́dọ̀ bọ́dà rẹ̀ pa àtọ̀ ẹ̀rọ̀ra àmọ́ ẹ ṣe ṣẹ́wọ́n. ẹ I'm very very sorry for you ẹ máa wọ orí ẹ ṣàmà ẹjọ ìkànnì ẹjọ ẹ. wọn lè fi ní jẹ fún ìwọ tó lè ní ṣàmà ṣe ayé. ìrọ̀lú ọ̀pá kọ̀ ìrọ̀lú ìbàjẹ́ wa ń dẹ wà o ìbàjẹ́ wa ń dẹ wà lálẹ́ inú mi dùn láti introduce afárá oyin òrékelẹ́wà mi ọmọ tó múnú mi dùn everyday tó kàn máa pa mí lẹ́yìn láì nídìí ọ̀rẹ́ olúwa my fiance Anore. these are my friends Timothy, mo ti ń sọ fún ẹ láti jọ yìí. Good afternoon, everybody. Aye, aye, aye. So, ẹ̀yin èèyàn tó wà nínú ẹ̀kọ́ wọ́n pè é fún mm. That's good. Nice to meet you. Ìjọ torí Ọlọ́run ẹ má kọjú wa sórun alẹ́ o. Hmm? Anyway, ní àfikún sí nǹkan tí Bùkọ́lá sọ, ẹ jọ kí ẹ̀yin méjèèjì ẹ má fojú wa sọ́nà kẹ́tẹ̀tẹ̀ mú ọjọ́ Hey gbọ́. <laughs> Yeah, that's true. Yes tó tọrọ ni o. Ah, ah. babe o ò sọ kọ́kọ́ ni. okay it is beautiful it's very cool. anyway kí ni ká fi ṣe àlejò. èmi máa ti kúrò lálejò ti dàgbà yìí gbogbo nǹkan tẹ́ bá ti ń lò. What's up? Yeah. All right, let me get some. Ṣọlá Ṣọlá mo ń pè látàwọn ọ̀dẹ̀ mi lò mo ní kí ló wà láti wà tó mọ lábìdé yìí wèrè tó pẹ̀rẹ̀ lọ́rẹ̀ yín yẹn. wà ṣó wa òkè lé tó ń pa ọ̀rẹ́ mi wèrè. ṣọlá o kò smart àbí ìwọ mú mi lọ fún mi hàn girlfriend ẹ àtọwọn ọ̀rẹ́ kí wọn lè balẹ̀ identify mi tó bá fẹ́ hàn mi àbí. ọ̀rẹ́ sí mi ọ̀rọ̀ pálapàla tó ń sọ yìí ṣọ́ra àwọn tí mo lọ fi ẹ̀hàn yẹn àwọn ọ̀rẹ́ mi láti primary school ni wọn ò ṣàrẹ̀ ta ṣe ìpàdé lẹ́nu rárá o kàn ń sọ rubbish ni. ó dà pọ̀ fún mọ̀ bẹ́ẹ̀ ṣèwádàá ní àná mo ní kí ló wà láwọn àtọmọ alámìjẹ yẹn kí ló fẹ́ fi gò ṣe. ṣíṣe mi náà ló pọ̀ tó ilé yẹn mi. Ah. tó fi di wípé gbogbo ọkùnrin ò tiẹ̀ fẹ́ dúró tì mí mi lẹ́gbẹ̀ẹ́ àná tí mi ò dárí ni tí mi ò dùn wò ni àbí mi ò ṣe rí mọ́yàn ah. lóhun lóhun tó bá jẹ́ pé ṣẹ̀mí ló pọ̀ tuntun báyìí ó dẹ̀ dáríjì mi. Eh. tó ń sunkún. yóò ké mi lókè. o sọ. ọ̀rẹ́ mà ni ọ̀rẹ́ ló gún mi ń gò. ìgò kí lẹjọ ń fà. sori torí ti ẹni o sori introduce ẹ̀ yẹn gbogbo bóyá ń fojú ko mọ́lẹ̀ gbogbo ẹ̀ ló she saw the jealousy in you it was so obvious. má bínú èmi ò mọ̀ pé mo notice gbogbo wọn. anyway it's a big deal. Alamide. Will you marry me? Shola. Hmm? ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo máa fẹ́ àti pé bàbá ṣe jẹ èso yẹyẹ sí lẹ́yìn àṣekàn wá sí. labala ń bá fò lọ jẹ́jẹ́ ń jẹ́jẹ́ kò mọ̀ pa ṣòun má kọ́gìyà o. a ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìṣòro tá ń dojú ohun tó kọ jù sẹ́nìkan ẹ̀yìn ló kọ sáwọn kan ọlọ́run lolùtọ̀nà ayé tọ́mínú òkùnkùn láyé ń gbé kádàrá ṣàgbà ẹ̀dá o. ó má ṣàgbà ẹ̀dá o kádàrá ṣàgbà ẹ̀dá o ṣàgbọ́yé ayé kò sẹ́ni tó yẹ bẹ́ẹ̀dá ọ̀gá ibi tó lọ kò ní dúró matchmaker kan ò sí o ṣe pé ọlọ́run fọwọ́ sí i ìgbìyànjú lẹ́ńdàgbà láyé. torí lé ayé èèyàn kò jọra wọn. torí inú wo ni dùndùndùn kó márùn ní lẹ́ẹ̀kan o. oníkálukú pẹ̀lú tiẹ̀ láyé o. ẹnì kan ló máa mú láyé ń ẹnìkan ló mà lè sọ kádàrá ṣàgbà ẹ̀dá o.